àṣálẹ́ yìí o fún àánú tá a dúrí gbà wọn ọwọ́ ìwà láàyè rẹ lórí ayé wa ó ṣí ẹ̀mí ló máa bẹ́ẹ̀ ni o ẹ àdúpẹ́ ìrọ̀yà Jésù tó máa mọ̀ tájẹ́ o Olúwa ṣe o. Ah, Ṣẹ́jú wa lójú bá wọn ká jẹun olúwa ṣeun.

Lábì lásórí kí ayé ìmọ̀ ẹgbẹ́ ká. Lábì lásórí kí lẹ́sùn mi kò mú. Lábì lásórí kí lẹ́sùn mi kò mú. Torí kò tẹ̀lé. Lábì lásórí kí kájàjú mọ̀ gbé ga. Lábì lásórí kí kájàjú mọ̀ gbé ga. Lábì lásórí kí kájàjú mọ̀ gbé ga. Lábì lásórí kí kájàjú mọ̀ gbé ga. Lábì lásórí kí kájàjú mọ̀ gbé ga. Lábì lásórí kí kájàjú mọ̀ gbé ga.

ọ̀gá wa. Òkè ìgbà ẹ̀jọ̀ ká ṣó. Ọjọ́ ìlú. Yeah. Jésù ní olùgbàlà wa bẹ́ẹ̀ ni o. bẹ́ẹ̀ ni yóò yí ti sùn ẹ́ ìfẹ́ sọ́ọ́. Hey! àṣálẹ̀ yẹn. Adá gbogbo ènìyàn àti ògo fún ọ. Ní ọ̀dọ̀ Kristi ni ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ wà. Wo ìwọ tó ń wò mí yẹn. Mo gbọ́ pàṣẹ ní àṣálẹ̀ yìí. Gbogbo ohun tó ń gbomi jẹ́ lójú rẹ̀. Lórúkọ Jésù. Ọ̀yà kò lànà dàgbà. Àní gbogbo ogun tó dúró. Every battle that's mine. Tó ń gbomi jẹ́ lójú rẹ̀. Yìí tó ń fi àárọ̀ sùn. Yìí tó ń fi ọ̀sán sùn èyí tó ń fi alẹ́ sùn mo gbàdúrà ní àṣálẹ̀ sẹ́ irú ogun bẹ́ẹ̀ lórúkọ Jésù ó yá kó lana dànù bẹ́ẹ̀ ó yá kó lana dànù bẹ́ẹ̀ ó gbọ́ tí bàbá mi sọ ni ó ní ẹ wá gbogbo tó ń ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ tí a dẹ̀rù wọlé lórí hmm. ó ní àjàgà mi rọrùn bẹ́ẹ̀ ni ẹrù mi sì fúyẹ́ lọ́dọ̀ rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ wà kò sí ní ibòmíràn oh, ọ̀dọ̀ rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ gbọ́ ìbùkún ìbùkún wà kò sí ní ìbùkún wọ́n mọ̀ pàṣẹ lórúkọ Jésù gbogbo agbára tó dúró ní ìkórìtà àṣeyọrí rẹ tó lò ní lọ irú agbára bẹ́ẹ̀ mo rẹ iná ṣáájú ní àṣálẹ̀ ṣe iná mímọ́ ó yá kó run wọ́n dànù iná kó run wọ́n dànù iná kó run wọ́n dànù gbọ́ ta ló gbàbọ̀dẹ̀ tí ayé rẹ sẹ́ oh, ta ló dúró gẹ́gẹ́ bí alábọ̀dẹ̀ tó gbàbọ̀dẹ̀ tí iṣẹ́ rẹ sẹ́ rẹ tàbí ayé rẹ sẹ́ mọ pàṣẹ ní àtẹlẹsẹ irú ẹni bẹ́ẹ̀ ó yá kó laná dànù fẹ́ ó yá kó laná dànù fẹ́ ó yá kó laná dànù fẹ́ mo pàṣẹ ní ìkó ìtàbí tí ogun dá dúró sí tani kò sáàyè mọ́ fún ọ láti lọ mo rẹ iná ṣáájú rẹ ní àtẹlẹsẹ lórúkọ ti bàbá lórúkọ ti ọba lórúkọ ti ẹ̀mí ó lọ tẹ̀síwájú lórúkọ Jésù ó lọ tẹ̀síwájú lórúkọ Jésù ó lọ tẹ̀síwájú lórúkọ Jésù gbogbo agbára agbára tó dá dúró sẹ́. every power that makes you stand. tó náà ní lọ. says you go. gbogbo májèmú tó dúró. every covenant. tó ní kò sànà fún ọ sẹ́. that says there is no way for you. mo pàṣẹ sẹ́. I come out. lórúkọ Jésù. inú májèmú bẹ́ẹ̀. such a covenant. irú agbára bẹ́ẹ̀. such power. lórúkọ Jésù. ọ̀yà kò lànà dàrá gbogbo owó àníní lára. every end of oppression. tó ní ayé rẹ lára sẹ́yìn. that suppress your life. mo pè dẹ̀ mímí mọ́. I call upon some of mo pè sọ̀kalẹ̀. I descend. ìdá yẹn dà. that's why. ọ̀yà kò gé ọwọ́ yẹn dà. yẹ bá ikọ̀ tó bí yẹn. ọ̀yà kò gé ọwọ́ yẹn dà. yẹ bá ikọ̀ tó bí yẹn. ọ̀yà kò gé ọwọ́ yẹn dà. yẹ bá ikọ̀ tó bí yẹn. ọ̀yà kò gé ọwọ́ yẹn dà. ọ̀yà kò gé ọwọ́ yẹn dà. ọ̀yà kò gé ọwọ́ yẹn dà. ọ̀yà kò gé ọwọ́ yẹn dà. ọ̀yà kò gé ọwọ́ yẹn dà. ọ̀yà kò gé ọwọ́ yẹn dà. ọ̀yà kò gé ọwọ́ yẹn dà. ọ̀yà kò gé ọwọ́ yẹn dà. ẹ jésù kristu ẹ̀mí mímọ́ holy spirit mo ti dé jẹ́ kí n rí ọ pẹ̀lú ọwọ́ ìyanu let me see you with your end of miracle mo fẹ́ rí ọ pẹ̀lú ìyanu lẹ́sẹ̀ bàbá mo fẹ́ rí ọ pẹ̀lú ìyanu lẹ́sẹ̀ mo ti dé wàá máa pariwo ẹ̀mí mímọ́ jẹ́ kí n rí ọ pẹ̀lú ìyanu jẹ́ kí n rí ọ pẹ̀lú ìyanu ọyà dúọ̀dà orúkọ jésù orúkọ jésù ẹ̀mí bàbá olùwàmọdé olùwà jẹ́ kí n rí ọ pẹ̀lú ìyanu lẹ́sẹ̀ lẹ́sẹ̀ olùwà mo ti d ọdúnwá yẹriọ pẹ̀lú yàrá ọdúnwá yẹriọ sẹ ọdúnwá yẹriọ ọdúnwá yẹriọ ọdúnwá yẹriọ bàbá mi ọdúnwá yẹriọ yẹriọ yẹriọ yẹriọ yẹriọ yẹriọ yẹriọ ọdúnwá pẹ̀lú yàrá ọdúnwá yẹriọ ọdúnwá yẹriọ ọdúnwá yẹriọ ọdúnwá yẹriọ ọdúnwá yẹriọ ọdúnwá yẹriọ ọdúnwá yẹriọ yọ Jésù Olúwa wá ó ní àwọn tó rí ọ ayé wọn yí padà jẹ́ lè rí ọ kí n tó lọ bá mo ní àwọn tó rí ọ bàbá ayé wọn yí padà já lè rí ọ kí n tó lọ pariwo sẹ bàbá ní àṣálẹ́ sẹ jẹ́ rí ọ pẹ̀lú oh, ìyanu sẹ. let me see you. bàbá mo fẹ́ rí ọ pẹ̀lú ọwọ́ ìyanu rẹ sẹ. wọ́n lọ máa ń ṣe ìyanu. bàbá èmi náà fẹ́ rí ọ sẹ pẹ̀lú ọwọ́ ìyanu la mo fẹ́ rí ọ pẹ̀lú ọwọ́ ìyanu la ó yẹ orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù bàbá mi ọ olúwa lásàlẹ̀ olúwa rí ọ pẹ̀lú ọwọ́ ìyanu olúwa jẹ́ rí ọ olúwa rí ọ olúwa rí ọ olúwa rí ọ olúwa rí ọ olúwa rí ọ jẹ́rí ọ olúwa jẹ́rí ọ olúwa jẹ́rí ọ olúwa jẹ́rí ọ olúwa jẹ́rí ọ bàbá mi ọ bàbá olúwa jẹ́rí ọ jẹ́rí ọ jẹ́rí ọ jẹ́rí ọ jẹ́rí ọ jẹ́rí ọ jẹ́rí ọ jẹ́rí ọ olúwa jẹ́rí ọ jẹ́rí ọ jẹ́rí ọ bàbá mi ọ olúwa jẹ́rí ọ olúwa jẹ́rí ọ olúwa jẹ́rí ọ olúwa jẹ́rí ọ olúwa jẹ́rí ọ jẹ́rí ọ jẹ́rí ọ Dario, Dario, Dario, Dario, Dario, Dario, Dario, Dario, Dario. Jésù Olúwa wá. Mo gbàdúrà àtẹ̀mí àti ẹlẹ́sẹ̀lẹ́sẹ̀ ká gbọ́ kí ìpàdé ètò kárí lórúkọ Jésù. Ó yá kárí ọwọ́ ìyanu rẹ̀. Ó yá kárí ọwọ́ ìyanu rẹ̀. Ó ní fọwọ́ kan mi fọwọ́ kan mi o. Bàbá fọwọ́ kan mi o. Bàbá mo ní bàbá fọwọ́ kan mi o. Bàbá fọwọ́ kan mi o mi o baba. olórí ayé fọwọ́ kàn mí o baba. fọwọ́ kàn mí o ẹ̀mí mímọ́ fọwọ́ kàn mí o bàbá fọwọ́ mi o fọwọ́ kàn mí fọwọ́ kàn mí o fọwọ́ kàn mí fọwọ́ kàn mí fọwọ́ kàn mí fọwọ́ kàn mí o ẹ̀mí mímọ́ fọwọ́ kàn mí o fọwọ́ kàn mí o ayé ayé fọwọ́ kàn mí o mi ò fọwọ́ kàn mí fọwọ́ kàn mí o àmì mi mo fọwọ́ kàn mí o mi ò fọwọ́ kàn mí fọwọ́ kàn mí o bàbá fọwọ́ kàn mí o bàbá fọwọ́ kàn mí o olórí ayé fọwọ́ kàn mí o àmì mi mo fọwọ́ kàn mí o. Baba, mi o. bàbá fọwọ́kàn mi o. bàbá fọwọ́kàn mi o. bàbá fọwọ́kàn mi o. bàbá fọwọ́kàn mi o. bàbá fọwọ́kàn mi o. bàbá fọwọ́kàn mi o. bàbá the name of jesus bàbá mo nílò ọwọ́ rẹ sẹ́yìn. i need your hand. orí obìnrin yẹn ni obìnrin òpó yẹn. look at that window. ọmọkùnrin tó nígbà wọ́n ti gbé sínú pósí yẹn sẹ́yìn wọ́n ti gbé sórí àga pósí wọ́n ti tì í lọ. yes sir ṣùgbọ́n ọwọ́ ọwọ́ ọwọ́ yẹn kan kó sí yẹn ẹgbẹ́ ọmọ tó kú ó sì di àyè padà wọ́n ó gbàdúrà lásàlẹ̀ bàbá mo nílò ọwọ́ rẹ sọ ọwọ́ agbára ọwọ́ agbára dà wàá máa pariwo olúwa fi káyọ̀ mi lásàlẹ̀ bàbá mi ò mọ́ọ́rùwọ́ kàdà oh, ẹ sọ̀rọ̀ bàbá ọwọ́ agbára dà ọwọ́ agbára dà olúwa fi káyọ̀ mi sọ ní ọ̀sẹ̀lẹ̀ sẹ́ ọ̀yà dúwàdà orúkọ orúkọ jésù bàbá mi olúwa fọwọ́kàmẹ́ olúwa fọwọ́kàyọ̀dà pẹ̀lúwàgbàdà ọwọ́gbàdà olúwa fìkàyọ̀dà olúwa ọwọ́yẹ̀dà ọwọ́gbàdà ọwọ́gbàdà bàbá mi fìkàmí ọ̀yà fọwọ́yẹ̀kàmẹ́ olúwa ọwọ́yẹ̀dà olúwa fìkàyọ̀mẹ́ olúwa fìkàyọ̀mẹ́ olúwa fìkàyọ̀mẹ́ olúwa fọwọ́yẹ̀ kàmí ọ fọwọ́yẹ̀ kàmí ọ fọwọ́yẹ̀ kàmí O Yes, Olúwa wá. Sórí tí ọwọ́ yẹn bá ka ayé If the event ends, you touch your life. Your life will be transformed. Ọwọ́ agbára màní divine end of power. sori tó bá ka ayé ènìyàn. ìdá ìdí tó sọ sori ayé tó kú adé bí ayé padà. kò bẹ revived. wọ́n tí ọwọ́ yẹn bá ka iṣẹ́ rẹ sori iṣẹ́ tó ti kú yẹn adé bí ayé padà. kò bẹ revived. máa kàdàbà oh, ṣebí ọlọ́run mi ni. is my God. bá wo ẹ pariwo sá. ṣé ọ̀tọ̀ la o. bàbá fọwọ́ yẹn kàn mí sẹ́. touch me with your divine. ọwọ́ agbára. mighty end. ọwọ́ agbára. mighty end. ọwọ́ ìyanu dà. your end of miracle. ìka ayé mi lásìlẹ̀ sẹ́. bàbá àwọn agbára náà àwọn ìyanu náà wà á máa pariwo wọ́n wà mi ara yẹn bàbá fi ká ayé mi mo nílò ọwọ́ àwọn agbára náà fi ká ayé mi sẹ́ ọ̀yà dúró orúkọ ọjẹ́ olú ọwọ́ yẹn olú à fi ká ayé mi olú à fi ká ayé mi olú à fọwọ́ gàmẹ́ olú à fọwọ́ gàmẹ́ olú à fọwọ́ gàmẹ́ olú à fọwọ́ gàmẹ́ olú à fọwọ́ gàmẹ́ fọwọ́ agbára fọwọ́ yàrá ó yá ó yá ó yá fi fi kàn mí o olúwa ọwọ́ yẹn na ọyá ọwọ́ agbára ọwọ́ yàrá ọyá o sika yẹn na olúwa fọwọ́ yẹn kàn mí olúwa Baba, ọyá fọwọ́ kàn mí olúwa fọwọ́ kàn mí bàbá fọwọ́ kàn mí ọwọ́ agbára ọyá ọwọ́ àná fi kàn mí o bàbá bàbá bàbá bàbá bàbá fi kàn mí olúwa fi kàn mí olúwa fi kàn mí olúwa fi kàn mí sí àṣọ olúwa wá ọwọ́ yẹn ló fi kẹ́ ẹ́ sítẹ́rì. He used that end to talk. touch Esther. Ọwọ́ ojú rere ó fi kan Esther. He used end of favor to touch Esther. Nígbà tí ọwọ́ yẹn kan Esther. When the talk, touched Esther. Ẹgbọ́n ẹ wo ọba rí orí kò nìkan ah, ló dáa jù. Orí ojú rere níbi ọwọ́ yẹn kàn. Because that end touch. her. Ah, ẹ jẹ́ gbàdúrà. Let's pray. Ọwọ́ yẹn ló kàn. It was that end that touched her. Wọ́n ẹ̀ka kólẹ́rú a slave. ọmọ ẹrú. ẹni tí ò níyà ẹni tí ò ní bàbá. an orphan. ẹgbẹ́ kò lẹ́nìkan kan. she had nobody. ó ní mi ò lára ọlọ́run mi mi ò lẹ́nìyàn mi ò lára ọlọ́run mi mi ò lẹ́nìyàn àìlẹ́nìyàn ló má bí irun pẹ́ ló ti omi oh, ṣàánú fún mi o ọlọ́run ẹlẹ́dà mi oh, má jẹ́ kọ́rọ̀ mi dàbí abirun tó pẹ́ létí oh, omi ẹgbẹ̀dúọ̀ bàbá jẹ́ kó wọ̀nyẹn ó ka yé tèmi náà bàbá ó ti fi ká àwọn kan fọwọ́ yẹn kàn mí sá ọwọ́ yẹn kàn ẹ́sítẹ́rì ọwọ́ yẹn ló kàn dáfídì ọwọ́ àánú kàn án of mercy church. wọ́n ẹni tá a rí. wọ́n nígbà tó wọ́n yẹn ò kan àwọn kan. ẹni tá a rí tá a rí báyìí tá a wò gẹ́gẹ́ bí pé òun gẹ́gẹ́ ló yẹ. ṣùgbọ́n gbà tí ọwọ́ àánú ọ̀kan ohun yẹn dẹ̀ ń fọ́ mi a ò mọ̀ rí. Hmm. ṣùgbọ́n gbà tó gbà nígbà tó wà nù máa pẹ́ nìkan ẹni tí ń bẹ nínú gbọ́ ẹni tí ń bẹ nínú gbọ́gbọ́ tí ń sọ àgùntàn òun lọ́wọ́ yẹn lọ kàn òun lọ́wọ́ yẹn lọ kàn òun yẹn wá ń fò mí bẹ́ẹ̀ ẹ lọ pè é wá títí tí ó fi dé bá àmì jókòó mọ́rù ọ̀kadàbà ọwọ́ yẹn dà lórúkọ Jésù ọ̀yà gbọ́ káyé rà àwọ̀ àánú dà nígbà tó káyé dá Dáfídì. When he told them Islam. Wọ́n ẹgbẹ́ ọ̀nà mi yóò gbé ojú mi sókè sí ọgbà sórí òkè wọn ni. Ó ní ibo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá. Ó ní ọwọ́ ìrànlọ́wọ́ mi yóò tọwọ́ olúwa wá tó dá ọ̀rọ̀ òun àti ayé. Nígbà tí ọwọ́ ìrànlọ́wọ́ kàn wọ́n àwọn ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ wà ní lójijì. Ẹ pariwo sẹ́, ọwọ́ yẹn dà yóò ká ayé tèmi náà. Ọwọ́ àánú dà yóò ká mi. Bàbá yóò ká ayé mi sẹ́. Àwọn ojú rere yóò kàn mí. Ọwọ́ ìrànlọ́wọ́ dà. Ẹ pariwo, ó ní lọ́wọ́lọ́wọ́ ì yẹn lọ́wọ́ ní ìgbà ìpọ́njú bàbá ọwọ́ yẹn dà àjọ káyọ̀ mi sà olúwa àjọ kà mí ọwọ́ yẹn dà olúwa mi káyọ̀ mi ó yẹ dúwàdà lórúkọ orúkọ jésù orúkọ jésù bàbá ẹ̀mí mọ́ ọwọ́ agbára olúwa jọ kà mí ọwọ́ yẹn bà ọwọ́ ìyanu ọwọ́ ojú rere ọwọ́ ànúlá olúwa jọ kà olúwa jọ káyọ̀ mi olúwa jọ kà olúwa jọ kà wa bàbá olúwa jọ káyọ̀ mi ọwọ́ yẹn dà ọwọ́ yẹn dà ọwọ́ yẹn dà ọwọ́ yẹn dà ọwọ́ yẹn dà ọwọ́ yẹn dà ọwọ́ yẹn dà ọwọ́ yẹn dà bàbá bàbá bàbá sọ́kà yẹn mẹ́ olúwa sọ́kà yẹn mẹ́ jésù olúwa wá ẹ gbé orúkọ jésù bàbá níbi tájé dami dúró sí fọwọ́ agbára rẹ gbé mi dìde. use your mighty hand to uplift me. níbi tí ayé dami dúró sẹ́. where be stagnated. wàá ma pariwo ọwọ́ agbára dà. your mighty hand. ti gbé mi dìde. use it to uplift me. bàbá ní ìkórìtà bíi tí ayé dami dúró sẹ́ sẹ́ ní ìkórìtà ojú kan náà tí ayé dá mi dúró sí wàá máa pariwo ọwọ́ agbára dà àfi gbá mi dìde fi bí ayé mi dìde ọyà dúró dà orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù àìmọ́ bàbá Olúwa níbi tí ayé dá mi dúró sí níbi tí ògùn lé wa tó dàbí tó Olúwa ọwọ́ agbára dà ọyà gbá mi dìde gbá mi dìde Olúwa lálẹ́ gàgàrà ọwọ́ yẹn dà gbá mi dìde Olúwa ọwọ́ yẹn dà gbá mi dìde Olúwa ọwọ́ agbára dà gbá mi dìde Olúwa gbá mi dìde Olúwa bẹ́ẹ̀ mi ni olúwa bẹ́ẹ̀ mi ni olúwa bẹ́ẹ̀ mi ni olúwa ọwọ́ agbára dà bàbá bẹ́ẹ̀ mi ni olúwa olúwa ọwọ́ yẹn dà ọwọ́ yẹn dà ọwọ́ yẹn dà ọwọ́ yẹn dà ọwọ́ yẹn dà ọwọ́ agbára dà ọwọ́ agbára dà ọwọ́ agbára dà ọwọ́ agbára dà ọwọ́ agbára dà ọyà bẹ́ẹ̀ mi ni bẹ́ẹ̀ mi ni olúwa bàbá nọ bàbá bàbá bàbá bàbá bàbá bàbá ọwọ́ yẹn dà bàbá mi ọyà bẹ́ẹ̀ mi ni bẹ́ẹ̀ mi ni ọwọ́ yẹn dà bẹ́ẹ̀ mi ni olúwa bẹ́ẹ̀ mi ni olúwa ọwọ́ agbára ọwọ́ agbára ọwọ́ agbára ọyà.

lift us. Ọ̀yá kò gbé wa dìde sà. Ọ̀yá kò gbé wa dìde sà. Ọ̀yá kò gbé wa dìde sà. Wàá wá máa pariwo. Gbogbo ìkórìtà tí ọ̀nà ti dí. The junction where my voice is. Fọwọ́ agbára rẹ̀ lànà fún mi níbẹ̀ sẹ́. Use your might to open my way. <laughs> ẹja sọ̀rọ̀ gbogbo ìkóyíká tí ọ̀nà ti dí mọ́ mi gbọ́ bàbá ọwọ́ agbára rẹ dà your mighty hand fi la ọ̀nà fún mi sẹ́. you need to pave my way <laughs> pave it now. ó yá fi la ọ̀nà fún mi sẹ́. you need to pave my way. ọwọ́ agbára rẹ dà your mighty hand gbogbo ìkóyíká tí ọ̀nà ti dí mọ́ mi wà á máa pariwo ọwọ́ agbára rẹ dà ó yá fi la ọ̀nà fún mi fi la ọ̀nà fún mi sẹ́. ó yá dúró dà orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù ẹ mọ bàbá ìkóyíká tí ọ̀nà ti dí olúwa ọwọ́ agbára bàbá ó yá fi la ọ̀nà fún olúwa olúwa lànà olúwa lànà fún mi olúwa lànà fún olúwa ọwọ́ agbára dà ó yá o fọwọ́ yẹn lànà fọwọ́ yẹn lànà fọwọ́ yẹn lànà fọwọ́ yẹn lànà ó yá o yá ọ̀nà yá fọwọ́ yẹn lànà ó yá lànà yá ó yá lànà yá ó yá lànà lànà fún mi sẹ́ lànà fún mi sẹ́ lànà fún mi sẹ́ bàbá bàbá bàbá bàbá bàbá ọwọ́ yẹn lànà ó yá lànà o lànà o lànà o lànà o lànà o lànà o bàbá ọwọ́ agbára lànà o lànà o lànà o lànà o. Jésù olúwa wọ́ ẹ pariwo sẹ́. Now shall. Ayérayé. Ìtàn. Bàbá nínú àmọ́ ayé tí mo wà. In the evil dungeon where we are. Àwọn agbára dada olúwa fi gbé mi jáde sẹ́. Olúwa take me out of evil dungeon. Wàá máa pariwo nínú àmọ́ ayé tí mo wà. In the evil dungeon where I am. Wàá máa pariwo. Àwọn agbára dada. Your mighty hand olúwa fi gbé mi jáde sá nínú àmọ́ òkùnkùn tí mo wà bàbá ọwọ́ agbára rẹ dà ẹ fi gbé mi dìde ẹ fi gbé mi jáde ọyọ dúwàdà kọ jẹjẹ bàbá mi o ayédayé nínú àmọ́ tí a jẹ mi wà ọwọ́ agbára gbé mi jáde fọwọ́ yẹ gbé mi jáde gbé mi jáde ọwọ́ agbára bàbá nínú àmọ́ tí a jẹ mi wà tíṣà mi wà tígbẹ̀ mi wà ọwọ́ agbára ọwọ́ agbára ọwọ́ agbára ọwọ́ agbára ọwọ́ agbára ọwọ́ agbára ọwọ́ agbára ọwọ́ agbára ọwọ́ agbára ọwọ́ agbára ọwọ́ agbára ọwọ́ agbára ọwọ́ agbára ọwọ́ agbára Olúwa gbẹmí jáde Olúwa gbẹmí jáde Olúwa gbẹmí jáde Olúwa inú àhámọ́ tẹ́jú mi wá bàbá Olúwa ọwọ́ agbára ọwọ́ agbára ọwọ́ agbára ọwọ́ agbára ọwọ́ agbára ọwọ́ agbára ọwọ́ agbára ọwọ́ agbára ọwọ́ agbára ọwọ́ agbára ọwọ́ agbára ọwọ́ agbára ọwọ́ agbára bàbá bàbá bàbá gbẹmí jáde Olúwa gbẹmí jáde Olúwa gbẹmí jáde ọwọ́ agbára ọwọ́ agbára gbẹmí jáde jésù olúwa wá ẹgbàá lẹ́ẹ̀kan ṣiṣẹ́. pray once again. <laughs> ọwọ́ agbára. your mighty hand. <laughs> gbọ́ òun la fi mú ọmọ Ísírẹ́lì jáde ní jìbìtì. yes sir. ọwọ́ agbára yẹn ni. just that mighty hand. Fáráò dúró ni wọn ní lọ. lérò sẹ́ni wọn àtẹ̀wé. ṣùgbọ́n gbà tó rí ọwọ́ yẹn sẹ́. ọwọ́ ni sọ́dà ẹ̀. gbọ́ ó já gbọ́ àwọn ọmọ Ísírẹ́lì jáde. he let go of his shoulder. ọwọ́ yẹn dà. gbà nínú àmọ́ òkùnkù tó wà. ọwọ́ agbára dà lórúkọ Jésù. ọ̀ya kò gbé ọ jáde kó yọ. nínú àmọ́ tatọ́ wà sẹ́. nínú àmọ́ òkùnkù tó wà. ọwọ́ agbára yẹn dà ọwọ́ agbára yẹn dà lórúkọ jésù ọ̀yà kò gbé wa jáde sá ọ̀yà kò gbé wa jáde sá ọ̀yà kò gbé wa jáde sá ọ̀yà kò gbé wa jáde sá ẹ gbọ́ orúkọ jésù lẹ́ẹ̀kan sẹ́ ọwọ́ yẹn dà sẹ́ ẹ pariwo bàbá ẹ̀mí mọ́ fi ọwọ́ agbára rẹ sẹ́ olúwa fi pààrọ̀ ọwọ́ kọ́wọ́ nù ayé mi. used to change the evil head operating in my life. gbogbo ọwọ́ kọ́wọ́. every evil head. èyí tó dúró tó ṣiṣẹ́ ìkòkò nínú ayé mi sẹ́ ọwọ́ agbára rẹ dà olúwa fi pààrọ̀ ọwọ́ yẹn sẹ́ olúwa ọwọ́ agbára rẹ dà olúwa fi ṣe ìpàrọ̀wọ́ yẹn ní àṣálẹ̀ sẹ́ gbogbo ọwọ́ kọ́wọ́ gbogbo tó ń ṣẹ́kíṣẹ́ náà jẹ́ mi sẹ́ ọwọ́ agbára dà ọwọ́ agbára dà olúwa fi ṣe ìpàrọ̀ rẹ olúwa fi ṣe ìpàrọ̀ rẹ ọyà dúadà orúkọ ọjẹ bàbá mi o ayẹyẹba gbogbo ọwọ́ tó dá mi dúró ọwọ́ agbára dà bàbá náà olúwa fi pàrọ̀ rẹ olúwa fi ṣe pàrọ̀ rẹ olúwa pàrọ̀ rẹ olúwa pàrọ̀ rẹ olúwa pàrọ̀ rẹ olúwa pàrọ̀ rẹ olúwa pàrọ̀ rẹ olúwa pàrọ̀ rẹ wàdánì màkàbàyà olúwa pààrọ̀ ẹ̀ bàbá pààrọ̀ ẹ̀ ẹ̀mí mímọ́ pààrọ̀ ẹ̀ ẹ̀mí mímọ́ pààrọ̀ ẹ̀ gbogbo ọwọ́ kọ́wọ́ gbogbo ọwọ́ kọ́wọ́ tó ń ṣiṣẹ́ kíṣẹ́ bàbá mi ẹ̀ pààrọ̀ ẹ̀ ẹ̀ pààrọ̀ ẹ̀ ẹ̀ pààrọ̀ ẹ̀ jésù olúwa wá àdúrà rẹ̀ ó ọwọ́kọ́wọ́ tó ń ṣiṣẹ́ kíṣẹ́. the evil and that is negative work. Ọlọ́run gbé ọwọ́ yẹn dà. the Lord God help tonight amen. Ẹ sàmí o. Sẹ́mẹ̀. Ọwọ́ adánidúró. A hand of delay. Ọlọ́run gbé ọwọ́ yẹn dà. the Lord God it amen ẹnìkan ń sàmì. somebody say amen. ọwọ́ tí ayé ń lò. the end what is using. láti di ọ to hinder you. ọwọ́ yẹn gbẹ dànù. amen. Hey ọwọ́ tí ọ̀tá ń lò. the enemies are using. láti tako àyànmọ́ rẹ. to oppose your destiny. ọwọ́ yẹn gbẹ̀dà. the end of life. ọwọ́ àtakò. the end of opposition. ọwọ́ ìdádúró. the end of delay. ọwọ́ ojú kan. the end of stagnation. ọwọ́ ọba kan náà ni. the end of same results. ọwọ́ àṣetì. the end of abandonment. ọwọ́ agbára káká. the end of hardship. nínú ìrìn àjò rẹ. in your journey. lónìí. today. ọwọ́ yẹn gbẹ ọwọ́ yẹn gbẹ ọwọ́ yẹn gbẹ ọwọ́ yẹn gbẹ ọwọ́ yẹn gbẹ ọwọ́ yẹn gbẹ ọwọ́ yẹn gbẹ ọwọ́ yẹn gbẹ ọwọ́ yẹn gbẹ gbogbo agbára tí ọ̀tá ń lò. every power that enemies are using. láti fàkókò rẹ sòfò. to your time. ta ni ń sàmì. who is saying amen. iná bọ́ọ̀lù agbára rẹ. father the power amen. ìkórìtà tí ọ̀tá ti ń dìde ogun. the junction where enemies are against you. iná ru amasale kabaya masali rukida agbára jésù. jesus power. ó gbì ọ́ níjà. fight for you. amen. ìkórìtà tí ọ̀tá ti ń gidi ogun. where enemies are waiting against you. agbára jésù. power jesus. ó gbì ọ́ níjà. fight for you. amen. amen ìkórìtà tí ọ̀tá ti ń bá ayé rẹ jagun. where are waiting against your life. agbára jẹ́. Jesus power. ó gbì ọ́ níjà. pray for you. amen. ẹ wo bàbá tí ń sàmì. look at the man saying amen. mo kéde. I announce it. angeli àánú. angel of mercy. ó ṣàwárí ayé rẹ. locate your life. amen. ibi tó ti dàrú. where is scatter. tí ò ti yí ọmọ. and your totally confused. àánú lànà fún ọ. mercy open your way. mo gbàdúrà. I pray. àánú lànà fún ọ. mercy make a way for you. ọlọ́run ti ń jẹ́ àánú. Oh God of mercy. Ọfà àánú wá ọ rí. Locate you with mercy. Ọfà àánú wá ọ rí. Locate you with mercy. Ọfà àánú wá ọ rí. Mercifully locate you. Ọfà àánú wá ọ rí. Mercifully locate you. Ọfà àánú wá ọ rí. Mercifully locate you. Ọfà àánú wá ọ rí. Mercifully locate you. Ọfà àánú wá ọ Locate you with mercy. Ọfà àánú wá ọ Amen. Ọfà àánú wá ọ rí. Ọfà àánú wá ọ Amen. Ọfà àánú wá ọ Amen. Ẹ lọ rí àánú gbà. Ẹ lọ rí àánú gbà. Ẹ lọ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 lórí ọmọ rẹ àdúrà rẹ gbà bàbá sàmí o àdúrà rẹ gbà gbogbo abiyamọ sàmí àdúrà yìí o ní sunkún ọmọ o ní sunkún ọmọ o ní sunkún ọmọ kòtò tí ọ̀tá wà á lẹ̀ yìí àwọn tó wa kòtò yìí nìkan jì sí ẹni fẹ́ fọmọ rọ̀ léegun. those that want you to cry because of children. ọlọ́run kọ́kọ́ lò wá. gbogbo ẹni fẹ́ ti bí ọmọ mú ọ. those that want to pray to your children. ọlọ́run àwọn apostles. God of the apostles. ó dojú ìjà kọ wọn. ọjọ́ ilé ìsẹ̀mí mẹ́. gbogbo ẹni ń dọdí ọmọ rẹ láti. those that settle trouble for children to pray. there. ẹ̀mí mímọ́ kọ́kọ́ lò wá. the holy spirit smile. them as if like. agbára jésù kó ràgàbọ ọmọ rẹ. the power Jesus protect your children. ọmọ rí òsè mú. your child is not stoppable. ọkọ rí mú aya rí o ṣe mú olóore rí o ṣe mú iṣẹ́ rí o ṣe dádúró o ní rí bi o ní rí bi o ní rí bi o ní rí bi gbogbo ọ̀fà agbára kàkà ọba iná jáde ọ̀fà agbára kàkà ọba iná jáde ẹ̀mí tí ń ṣáájú rẹ dọ́dọ̀ olóore tó sọ fún olóore pé ò nílò rẹ iná dá padà lẹ́yìn rẹ send him from you. Ẹ̀mí aṣáájú ẹni takoni níwájú olóore. The spirit oppose you. Iná dà padà. Fire send back. Ẹ̀mí aṣáájú ẹni takoni. The Níwájú olóore. Iná dà padà. Fire send back. Gbogbo ọfà ìbínú lára rẹ̀. Every hour of anger in your life. Ọba iná jáde. It's out by fire. Ọfà ìbínú. Hour of anger. Ọba iná jáde. It's out by fire. Láìdé, ibi a ti gbàdúrà lálẹ́ inú. We have to pray about that tonight. Lẹ́ẹ̀mí rí ìbínú jáde lára. ó lọ cast that spirit of anger out of my body. sọ́ọ́rí àdúrà yẹn ò nítumọ̀. this prayer point is meaningless. ò nítumọ̀ sí ọ. it is meaningless to you. sọ́ọ́rí ìbínú. anger. ìbínú. anger. a máa mú kí ìlérí olúwa ó dòfo nínú ìrìn àjò èyí. It's empty God's promise in someone's journey. iṣẹ́ méje nìbínú ń ṣe. anger is doing seven works ọ̀nà méje la fi lè rí ìbínú nínú ayé ènìyàn. And we can find anger in some places in someone's Wá gbọ́ mi dáadáa. Now listen up to me. Ara àwọn ògúnná gbòǹgbò tí ń ta ko àdúrà ní ìbínú. Part of factor that antagonize prayer is anger. Gbogbo ẹni bá ti máa àdúrà gbà tó bá ti lè bínú kò ní ìrè àdúrà tàbí rí àdúrà. Whoever is prayerful and is addicted to anger have no result or fruit of prayer. wọ́n jẹ èso àdúrà torí wọn bínú. they can't eat fruit of prayer because they unleash their wrath. wá wo ọ̀pọ̀lọpọ̀ tí ń gbàdúrà lónìí. some people are praying today. ṣùgbọ́n tí ìbínú gbari lọ́wọ́ wọn. but anger is hijacking their goodness from them. wọ́n ọ̀pọ̀lọpọ̀ tá a pè lẹ́nu ìpè. thousands of people are coming of calling. ṣùgbọ́n tí ìbínú gbari lọ́wọ́ wọn. but anger is hijacking their goodness from them. má gbàgbé. bí àìsè máa. oníbínú kì í gbàgbára ọlọ. whoever is addicted to anger can't receive God's power. if you have a husband. and the son of anger. wo bí o. kẹ́yìn ò gbénu bá gbé lọ. it is better for somebody to be in a bush than living that person. tọ́ ọ bá níyàwó. if you have a wife. tọ́ bá jẹ́ oníbínú. and she is addicted to anger. ọ̀sán kẹ́yìn ọtí asọ́lẹ̀ lẹ́sírẹ́sì kó sun bẹ̀ mọ́jú. ju kó sùn tí oníbínú mọ́jú lọ. they have been sleeping with a woman that is addicted to anger. bẹ́ẹ̀ni. yes sir. tọ́ ọ bá bí ọmọ. if you have a child. tọ́ bá jẹ́ oníbínú. and is addicted to anger. Ah! wo ọsàn kéèyàn máa wojú olúwa. for some to be looking up to God. tí Hmm. tọ́ ọ bá ní wòlíì. if you have a prophet. tọ́ bá jẹ́ oníbínú. and it's pro to anger. ọ̀sẹ̀ kan ọmọ gbàdúrà ń kọ̀rọ̀ yàrá rẹ̀. it's not about to be your closet. ẹnìkan sàmì. I will say amen. ọfà ìbínú lára rẹ. arrow of anger inside your body. àkèyá màrúwà dàyà kàpà. oh Jesus Christ. ọba iná jáde lára rẹ. amen. ìbínú. anger. Hmm ìbínú a máa jẹ́ yóò sí wàwú. anger made people to misbehave. ó rí símọ́nì àti lẹ́ẹ̀fì tí wọ́n bẹ́ orí ènìyàn. they were getting people beheaded. wọ́n dẹ̀ pa odidi ìlú run. and they slaughtered the whole city because they unleash their own dead. wọ́n ní torí wọ́n dìfẹ́ àbúrò àwọn. they deflower their immediate sister. ó rí bí bí jacob náà ti ṣépè fún wọn ní genesis fourteen seven. how jacob caused them. ó ní ọlá ò ní bá wọn dàpọ̀ láyé. his own riches will not mingle with them. torí oníbínú kì í lọ́lá. ah ẹnìkan sàmì ọfà ìbínú lára rẹ àkáyárí máa dá yàrá sá ọlọ́run fi iná gbé jáde ó rí pásítọ̀ tí ń túmọ̀. Look at the pastor ó sì túmọ̀ tán fáwọn èèyàn àwọn ẹni bàbá wòlíì ẹkú sí olúwa o ó sì sàmì tán ó dẹ̀ bọ̀ sẹ́lẹ̀ wà tíyàwó rẹ̀ bá bẹ̀rẹ̀ ìjà ó ní bínú wọ́n dẹ̀ fọ́ gbogbo gíláàsì mọ́tò wọ́n fọ́ gíláàsì iwájú wọ́n fọ́ gíláàsì ẹ̀yìn òun àtìyàwó wọn nira wọn ó jẹ́ ìyàwó sí o pásítọ̀ ni o lẹ́yìn ìgbà tí wọ́n ṣe yẹn tán abá là wọn ìgbà tó dọjọ́ kejì àtúbà wọn tí wọ́n jọ ń fi síbi jẹun gbogbo ẹni tó rí wọn lánàá tó gbà síyàwó rẹ̀ nara wọn. àwọn tí wọ́n sọ ìran fún lánàá tí wọ́n bá wọn lórí ìgbà ojú wo ni wọ́n máa fi wò wọ́n. àmàkà varuama ìdéyèrí àkàdá yamasa ẹnìkan ni ó ké ìwú ẹ̀mí ìbínú lára mi ọ̀yá jáde come out come out tí o bá gbàdúrà yẹn ẹlòmí ọgbà rí ẹlòmí òrónú débẹ̀ rí ó sì bínú jojúmọ́.

jáde ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà máa jáde máa jáde máa jáde máa jáde máa jáde máa jáde máa jáde máa jáde máa jáde ọ̀yà jáde jáde jáde ọ̀yà jáde ọ̀yà jáde ọ̀yà jáde ọ̀yà jáde ọ̀yà jáde jáde lára mi jáde lára mi jáde jáde jáde lára mi Jésù Olúwa wá ìbínú a máa fàjẹgbà kéèyàn ọlá agùsùn kígbà kéèyàn ojú ogun. anger mm. made people to swear but they won't benefit from their swear. ó rí kéènì tó bínú tán ni. Cain unleashed his wrath. Genesis orí kẹrin ẹsẹ̀ karùn-ún. Genesis perform as fine. ó dẹ̀ bẹ́ orí Abẹ́lì dànù. and he got a Abel beheaded. ó tún bínú tán. he was annoyed. olúwa ni Cain o. God said Cain. Abel ńkọ́. what about Abel? olùdé security ni mi. he said am I my brother's keeper? ọlọ́run náà ṣépè fún. God cursed him in return ó rí amani tó bínú ni ìwé ẹsẹ̀rì orí kanu ẹsẹ̀ kẹsàn-án ó ní amani sì bínú ọlábi tó ń bá pamọ́ ní káyì ẹ rí bí a ṣe wéèsì amani dànù ó ní bínú a máa so ẹ̀mí ara rẹ̀ masalia kabaru ama ah! tó bíbélì ìwé jọ́ọ̀bù orí kanu ẹsẹ̀ kejì ó ní ìbínú pa aláìmọye ènìyàn masakeru adayama gbogbo ọfà ìbínú lára rẹ̀ iná gbé jáde. Yes iná gbé jáde. ìwé òwe orí kẹfà ẹsẹ̀ thirty four. chapter four ó ní owú ni ìbínú ọkùnrin. yes tẹ́ ẹ bá rí ọkùnrin tó lè bínú. the same man is addicted to anger. bí bàbá kọ́ ilé sà. to be the house. ilé rí ọ́ dàbí ìgbà tí wọ́n ń ṣọ̀fọ̀ lọ́jọ́ tó yẹ kó àtìyàwó ọmọ yìí. ilé is supposed to be rejoicing to it should be as if they are mourning. torí ìyàwó dàbí ọmọ ọ̀dọ̀ nínú ilé. because it should be like a maid. a ní mi ọmọ tí wọ́n tó ń i don't know what we do now. bí wọ́n ti ń bọ̀ now that coming home. àmọ́ wọ́n ti wọ́n i don't know what we do tonight. nítorí pọ́lẹ́ bínú. because of his anger. ó ń òní enjoy ìgbéyàwó rẹ̀. he will enjoy his marriage. láàrin yes sir. ó tí ì rí ẹni tí máa déédéé bínú síra rẹ̀ rí ni. you just agree with himself. Hmm. <laughs> oníbínú a ní inú aró fi bí o. he will say i am angry. <laughs> inú ara rẹ̀. he mad at himself. kò bínú sí ìyàwó. not to inú ara rẹ̀. ó rẹ́ni tó bínú sọ́lọ́ ni. to God. <laughs> Oh, èyí tí ẹ gbàdúrà sí ọmọ nítorí don't sí that ọ̀sẹ̀ bò èmi náà bínú tán. go and please yourself Last blasphemy. <laughs> akayamaruada. yéé gbogbo ọfà ìbínú lára rẹ. every hour of anger inside your body. akayamaruada yamakaba. in the name of Jesus. iná gbẹjáde lára rẹ. òwe orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ kínní. Hmm. ó ní ìdáǹpẹ̀lẹ̀ yí ìbínú padà. yes sir. gbogbo agbára tí wọ́n fi ń darí rẹ. every power they use to notify your goodness. àṣẹjáde sí ọ. authority locate. agbára yẹn lana bẹ̀rẹ̀. gbogbo ẹ wọ́n fi ìbínú gbáre dànù lọ́wọ́ yẹn. yes sir they use anger to take away your goodness lórí tó o bá lẹ́yìn tí ń bínú lẹ́gbẹ̀ẹ́. yes sir. o gbọ́dọ̀ bá bínú o bọ́bá yàrá má sọ pé ò lè sá o ah, ah. yọ sá o yọ sá o dànù ìwọ owó <laughs> òwe twenty nine nine ó ní ọlọ́gbọ́n tí ń bá sí èrè jà kí láàpẹ gbogbo wọn ìwọ lọ tẹsẹ̀ mọ́ rìn àwọn akẹ́kọ̀ọ́ fi ń tó ṣe ọyà yìí mi ní sá yọ eh, sá o ah, <laughs> mo gbọ́ <laughs> àdáàlú lè rú bá gbogbo májẹ̀mú tí wọ́n fi gbari lọ́rẹ́ náà. every covenant they use to take away your goodness. àkàyà alimaru adáyà alimaru a èké yẹ́mẹ̀rú ẹ̀dẹ̀ yẹ́mẹ̀rú àdá olúwa bá májẹ̀mú yẹn dá tẹ́ ẹ bá ń bí ẹlòmíì pé kí ló fi kó lé ọkọ á nígbà tó ń fẹ́ kú ni òmòlé wa kú ni. she say when she was about to die she went down. ẹ̀dá ọkùnrin mi á nẹ ìyàwó ẹ̀ bí bara. he will beat his wife to stupor. bọ̀dá kan bẹ bọ̀dá bọ̀dá kan bẹ. ó lè ní omi ju ọlọ́run bá yàwó lọ yàwó bá kọ́lé yàwó ní ọjà wọn lọ lé ọba bá yàwó lọ ó bá yàwó kó lọ lé nígbà tó na ìyàwó nù létí yàwó kọ́ in her house to stupor. ọba tún dijọ́ kan lọ́ba pé ìyàwó rẹ̀ pé. he called his wife. lílọ lọ ń lọ yó. you are going out now. tí bá bí ọ̀dà. if you want to Germany. <laughs> tí wọ́n bá bí ọdọ akọ wọlé wá tí ìbá náà ṣe léṣe. come back here i will beat you to school for. máa sọ fún ọ pé mi lólórí ilé. i will let you know i'm your head and my lord. yàwó bá bí pé ilé wo ni náà. ask him which house are you talking about. ó ní ilé náà ni. he said this house that we. yàwó onítọ̀ owó kọ ẹni tí ń bẹ́ẹ̀ ni. don't you know the number of parents in this document. yàwó bá lọ bí iṣẹ́. she went to her working place. dé lálẹ́ ó ti múra yàwó lẹ̀. he was set as usual. ó ní máa lu tiẹ̀ bàjẹ́ lónìí. i will beat you to stupor today. ọ̀rọ̀ ìyàwó lẹ́sẹ̀. then he punched her. nígbà tó da i'm talking about two punches. àṣẹ yẹn náà ti tọ́jú àdàsẹ́ ẹ̀yìn ẹlẹ́kùn. that one was actually ìyẹn náà bá fa àdá yọ ìyẹn bá gbé òdì àdá lọ bá gbé lélẹ́jìká lọ eh, bẹ́ẹ̀ ni lọ bá ní yọ pa mí o lọ bá mèrè sẹ́ẹ̀rì bó ṣe mèrè ìyàwó ni ó lé ní o gbogbo aládùúgbò bá lé lọ ah, ah. ìgbà àwọn mú ní bá ní ah, àbábá alágbájá ó dẹ̀ <laughs> eh. ọ̀nà pẹ́tẹ́pẹ́tẹ́ àdá. <laughs> ìyàwó wa ní. that one said. ìjọ àríbi. ìdè òsì ibù. it must be buried. a lè jọ gbé mọ́. you can no longer live with me in this house. ẹ máa lọ. pack out. Mm. ah eré ló pé o. he thought she was playing. olówó tí ègbà lè you have no money to rent an apartment. lọ́ba dọ̀bálẹ̀ pé ìjọ ọmọ lè lọ. please don't chase me away. yẹn ní that's what you mean. ẹ lọ. you must move out. lílọ lẹ lọ. today. mo mo bá ní kí n dá sọ̀rọ̀ mo bá kú. let me intervene. ibò ọmọ náà ó lé mi ọ̀nà ìyàwó ọlọ́mọ jẹ rí. God forbid I dare not raise my hand beat my wife. Hmm. Ọlọ́run ní jẹ́ rí èmi ọlẹ́yàwó èmi lu obìnrin láyé èmi ò lu obìnrin mo níbẹ̀ tíyàwó ẹ lọ ọmọ lu ó ní táàmù ẹ tí ní wá ti bí mi ọmọ lu jáde kiri pé lu mi nọ́mà. whenever i'm provoked i will just beat her accidentally. ọ̀ wàá lè bínú kọ́ ọmọ dẹ̀ ẹ̀sẹ̀ bògiri. why can't you just be punching the wall owó lura rẹ̀ wọ́n mo gbàdúrà. I pray. agbára. power tí ìbínú ń lò lórí rẹ̀. ajá ìṣúsí ọba yọ̀lá. agbára yẹn gbiná dànù. amen. tọ́ ọ bá ń bá yàn bínú ilé ò gbọ́dọ̀ súbà kai mm. ẹ̀yin kan bẹ tí ìbínú ti bí odi sínú yín ẹ̀yin èèyàn ló dì fún ọdún kan ọdún méjì ah, ọlọ́run o odi tọ́ yẹn gan lè tún lè nàdúrà rẹ àwọn nǹkan kéékèèké tó fura sí ti kó bá àdúrà rẹ nìyẹn bẹ́ẹ̀ ni sà ìwé Éfésù orí kẹ̀kẹ́ tẹ̀ twenty-six ó ní ẹ má ṣe jẹ́ kí oòrùn wọ̀ bá ìbínú nínú yín tó eh. bí oòrùn bá ti ń wọ̀ bá bínú nínú ẹ eh, tó ní oníyàwó ẹnu fọjọ́ mẹ́ta ìwọ ìyàwó ó lè yan ọkọ lódì fóṣù kan kan ó lè yan kan lónìí bọ́sẹ̀ rẹ̀ ó ti ẹ̀ pọ̀ láàrin obìnrin obìnrin mi lè tọ́ fọ́kọ pé ọ̀sẹ̀ mi kó ní kí punishment ẹni pé ìnìdáná fọdún kan. your punishment for a year I cook for you. ẹ tó yẹn wà dáná that's your punishment. wọ ọgá ọjẹ hmm. fi sùúrù kun ìbínú sir. anger sà tí ọba pa ẹ̀mí ìbínú run. if you don't kill the spirit of anger. a máa fi ọjọ́ orí ènìyàn ṣòfò. it's worse people's age. ìbínú a máa fọjọ́ orí ṣòfò. anger is called age waste. iṣẹ́ àkọ́kọ́ tí ń ṣe nìyẹn. that's the first work he does. wo look at Moses. o torí pé ó bínú sir. because he unleash his wrath. gbogbo wàhálà àtọ́gbà lókè. yes sir what he receive from the mountain. ogójì ọjọ́. for forty years. ọlọ́run wé fi àrẹ́kọ́dù ẹ̀. God wait till your son record it. wọ́n padà lọ lógójì ọjọ́ mi. he went back to to stand up for the faith. Laja You want to make peace. Èwo lu yẹn Why killing somebody? <laughs> Ah. Ìbínú nìyẹn. That's anger. Ó dẹ̀ lu yẹn pa. He kill somebody. Ẹni àni ó wá lájà tolu ẹni tí ń là ń jàpá ah, ah, ah. ó lo ogójì ọdún lé jésù olúwa ní ọlọ ọkọsẹ ẹsùn sàsanwó fún ọlọ prison for ogójì ọdún ni tóró bínú ìbínú a máa wú èsì ọjọ́ orí sà gbogbo bí ó ti fi ìbínú wú èsì ọjọ́ orí ẹ̀ ó ti ìbínú gbà lọ olúwa dá padà fún ọ ọmọbìnrin kan wẹ ọkọ nígbà kan ọwọ́ kan wọ́kọ̀ kọ̀ rọ́kọ̀ wọ́n ní bolo ti fẹ́ rọ́kọ̀ bolo ò lè rọ́kọ̀ láìláì ẹnu ọ̀nà ìjọ church ní ti jà. she used to fight at the end of the church. yọ̀ọ́sà sẹ́fà ni pé èmi ọ̀gbádùn I am not okay. mo ní ta lọ fẹ́ fẹ́ ni tí ọ̀gbádùn o lé. ṣé kò lọ máa ra paracetamol kọ́ máa ra òògùn malaria. tọ́lá àmọ́dún àìsàn ti ń ṣe ọkọ̀ fíjà. we don't get enough sickness that you have for you to be fighting every day bó ṣe sọ̀rìn àjò nù ẹ sà ó wú ẹ̀sìn ọdún bọ̀ kó tó ní bọ́rọ̀ kan àti ẹ̀mí ìbínú ni ọjọ́ tí mo gbé ọwọ́ lé lórí ó ké mo ní bó ló ṣe dára rẹ̀ ó ní láti ọ̀dọ̀ àbúrò bàbá rẹ̀ ni mo ti dára rẹ̀. Hmm. bóòlù ṣe gbọdọ̀ àbúrò bàbá rẹ̀ dára rẹ̀. how come. ó ní bàbá rẹ̀ ti fẹ́ràn rẹ̀ jù. àwa máa ma fi ẹ̀mí yẹn sí i la láti bayé rẹ̀ jẹ́. Ah! ẹ̀mí tí ayé fi sí ọ̀la. the enemy will destroy your life. láti bà tiẹ̀ jẹ́. destroy you. ọlọ́run àwọn apostoli. ó fi iná gbé jáde. amen. àkàyàrì màdáyà màsádàyà. gbogbo ẹ̀mí abaniláyé jẹ́. every single life destroy you. ẹ̀mí tí ayé lò. the lórí ayé rẹ ọlọ́run àwọn apọ́sítẹ́lì ó fi iná gbé jáde ẹ̀mí tí ń fi àkókò rẹ ṣòfò mo bẹ olódùmarè olúwa gbé jáde ọfà ìbínú lára rẹ iná gbé jáde iná gbé jáde iná gbé jáde iná gbé jáde iná gbé jáde iná gbẹ jáde. iná gbẹ jáde. iná gbẹ jáde. iná gbẹ jáde. iná gbẹ jáde. iná gbẹ jáde. ó jáde lára rẹ̀. ó jáde lára rẹ̀. ó jáde lára rẹ̀. ó jáde lára rẹ̀. ó jáde lára rẹ̀. ó jáde lára rẹ̀. ó jáde lára rẹ̀. ó jáde lára rẹ̀. ó jáde lára rẹ̀. ó jáde lára rẹ̀. ohun tó jẹ́ ká fẹ́ yàwó lóbìnrin mi nìbínú. the reason why some men have step wife is because of anger. ọkùnrin ó wò pé tó was able to say continue life ni continue living my life nígbà wa rí ìyàwó mi why he saw another bá rọ̀ and she became sober ìbínú anger ìbínú anger ìbínú rot ìbínú a máa lé ẹ̀mí Ọlọ́run lára èèyàn he cast that gospel oh, down on someone ó rí wòlíì yẹn táwọn ọba wa bá mọ̀jà kú sógun ojú ogun kí ló ń wọlúwa ó ní ẹ lọ bá àwọn bàbá yín. he said go and meet idols of your fathers. Elisa ó lè wò ní sọ̀rọ̀. he said I will not give you God. ẹ̀lọ́ bó sa bàbá yín. go and meet your father's idol. ìgbà tí wọ́n bẹ̀ tán tó fẹ́ sọ̀rọ̀. after apologizing to him ẹ̀mí ti kú lára rẹ̀. holy spirit left him. ẹ̀mí tí odidi wòlíì lò ó sì lọ bá ọmọ akọrin ó sì balẹ̀. the spirit was used to fall on a little girl. wòlíì wa ọmọ akọrin ni ó sọ̀rọ̀ fún yín. ọlọ́run rẹ̀ dà rẹ̀ useless toro bínú sa. ẹnikẹ́ni tí ń bínú ẹ̀mí olúwa máa jáde kúrò gbogbo ibi tó o ti fìbínú sórí ọ̀fẹ́ náà. wherever you lost grace as a result of anger. àṣẹjáde sí ọ àánú bẹ̀ ọ́ wò padà. mercy visit you amen. Imadari ayani maru akaba. In the name of Jesus. Ekeya amaru adayama. Abba Father. Ekeya amaru adayani oh, maka. Ìbínú a máa mú ègún wọnú ayé ènìyàn. Cause bring causes to people's lives. Simoni àti Léfì. Simon Levi. Wọ́n gba ègún torí wọ́n bínú. They receive God because of anger. Àmàká àbárú àmàdáyàlùmá. Ìbínú a máa mú kí ènìyàn ó sí ẹsẹ̀ gbé. Anger makes you to take a wrong step. Dáfídì fẹ́ pa Lábánì. David wanted to kill Laban. Ọ̀dẹ̀ yẹ kọ́ pa. He's supposed to kill him. Olúwa lọ́dẹ̀ yẹ kọ́ pa fúnra rẹ̀. Not supposed to kill him. Torí àìmọye ń tọ́ sọ lẹ́yìn. because of ignorance. Mm. Mm. Mm. guy. <laughs> ìbínú a máa sọ yẹn dá pànìyàn. anger makes me become murderer. o rí kẹ́hìn tó pa ayé bẹ́ẹ̀ ni ẹlòmíì ò lè pààyàn lójú ayé ṣùgbọ́n ti fẹ́nu pààyàn. they cannot kill real but they use power to kill. arọ èpè a ní kò sẹ́ni tó lè yí èpè padà ọmọ yé èèyàn tó ti pa lápá ayé ọmọ yé àwọn tó wáyé tògótògó tó sọdakú rẹ tẹ nítorí pò ń bínú apààyàn ní ọ̀sà wòmẹ́sà ìránṣẹ́ ọlọ́kan kú ọjọ́ olókìkí wọ́n sin òkú òkú rẹ̀. and he was buried. wọ́n sin òkú rẹ̀. he was buried. nígbà wọ́n sin òkú tán. when he was buried. bàbá kan wá láwọn lálàá. a man dreamt. àwọn ni pé wọ́n fẹ́ máa fọ́ kiri sórí òkú ẹ̀. the one báwọn mùsùlùmí máa ń fọkàn nítorí ẹni tó bá kú yẹn tí wọ́n máa kú yẹpẹ̀ sí wọ́n lẹ́nu kankan ni a máa kú torí ẹ̀ apàyẹlẹ fẹ́ máa kú nǹkan torí ẹ̀ àwọn bá lajú bóníjọ́ kẹta olúwa kiri tó máa tó fi àwọn olúwa ní bàbá yẹn èèyàn tí ó pa láyé pọ̀ àwọn wá rí àwọn èèyàn tí wọ́n wọṣọ ńláńlá ọwọ́ àwọn àdá yín bẹ́ wọn àwọn olúwa kiri tó mele olúwa ní agbára tó fún anger ìbínú anger <laughs> bẹ́ẹ̀ ni sà ọlọ́run kì í wá fún ìbínú lágbára. God can never empower a people of anger. ọ̀tọ́jú lókèétì. ọ̀fà ìbínú lára rẹ̀. arrow of anger your body. ẹ̀mí mi máa gbé e jáde. anari akayamasa yale kapa. ọ̀fà ìbínú lára rẹ̀. ẹ̀mí mi máa gbé e jáde adaria masali kaya maruada wọn fa ìbínú lára rẹ ẹ̀mí mi máa gbé jáde adibodo orí òkè mo fẹ́ gbàdúrà lórí òkè atrapu lónìí o bá a pastor? gorí òkè pásítọ̀ tajọ lórí òkè ní ìbárímọ́ lẹ́yìn mi pásítọ̀ ìdá èkó ló sì ti wá mo ní pásítọ̀ ìwà mo bá wà mí òrí mo kàn rí sàlẹ̀ lọ́ọ̀kẹ́rẹ́ mo bá rí mo rí mo ní mo lọ bá kí lè ṣe bí olùdarí fẹ́ kan ayé ẹnìkan mọ́ gírí. he said he want to nail somebody's life on a tree. ó mú èso dání àti pépà but with a pen and paper. Papa. He said, I want to spend the day inside there. What did he do? <laughs> Kí ló ṣe fún yín sá? What did he do? Ó ní tó ṣe ni pé. Yes, sir ó ní kò gbọ́ràn sí ìyá rẹ̀ lẹ́nu torí pé ń ṣiṣẹ́ ní báǹkì wọ́n rọ̀nà lọ́jọ́ ìjọ gbọ́ràn sí ìyá lẹ́nu tọ́nà bá dímọ̀ nísìnyí yóò gbọ́ràn sí ìyá lẹ́nu òun á fẹ́ sáré kàn mọ́gi mo wá ní tẹ́ ẹ bá kàn mọ́gi ọjọ́ òlẹ̀ túlẹ̀ lára gi tẹ́ ẹ bá wá báyé ẹ̀jẹ̀ lónìí tọrọ nù àti tó ṣe mọ́ wáyé tẹ́ báyé ẹ̀jẹ̀ I am disappointed in you. ẹja mi kulẹ̀. ẹ filẹ̀. let him be. ọba filẹ̀. gbàtí o tó oṣù mẹ́fà. after six months. mo wá rí pásọ̀ yẹn lẹ́kọ̀ọ́. I saw the person lẹ́kọ̀ọ́. ó ní ẹ bá ń dúpẹ́ lọ́wọ́. mo bá rọ ọmọ yẹn náà lọ́dọ̀ I saw that man with you. ó ní bó ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀. mo ní kí ló dé. what happened. ó lóun lọ san. he said he paid. owó ilé òun. my house rent. Mm ọmọ yẹn ló san one thousand four fifty owó ilé ẹ mọ wá ní ọ̀dà fún àdúrà ẹgbà máa lọ nígbà wọn tó máa ní bàbá tó bá jẹ́ pé ẹ ti kàn mọ́ kí n jò ní ṣé atẹ́gùn ni ó sanwó ilé is he here that will pay your house rent ẹni tó o bá ní wòlíì tí bá bínú kò ní rọ ọ̀la tí ó fi ba jẹ́. he will not think about tomorrow before he destroy your today. torí kò gbà tọ́ba kankan tọ́ba dà. because he doesn't care who stops his door. yóò gbàgbé pé inú ayé a lè ṣe ká má ṣe wa. he will forget that it is a must for us to air each other. a ka gbogbo ẹ̀ sí pé lágbájá sẹ̀ mi. you just say this person has bothered me. mo gbàdúrà. I pray. ibi ó ti fìbínú sọ̀rọ̀ nù. wherever you use anger to lose goodness. àánú Olódùmarè. mercy of Almighty God. ọ̀dà ire padà sínú ayé rẹ̀. goodness amen ọ̀dà yìí lè padà sáyé rẹ̀ ọ̀dà yìí lè padà sáyé rẹ̀ ẹlòmíì ò ní kankan lọ́wọ́. some ń bolo rẹ bínú. and his angry is very important. kí n bá tún kí ọláyé kó o pè mí lọ́mọ mi. one is agree to come a pastor. ebi wọn ló lùsì wájú olóore. you are the one losing. olóore rẹ ti gòkè ìwọ lọ́sẹ̀ fẹ́ gun ládàá. ìwọ lọ fẹ́ tí ó fà. he want to help you. ìwọ tó wá fẹ́ fà iná ló ń bínú yìí. you are angry. wá wò mí o. look at me. ibi o bínú dé yọ ọkàn sọ olóore nù gbé. you need benefactor. bọ́ bá jẹ́ ni tá a kọ́ mọ́ pé yọ fọ ògòkè nù. Ah! tó o sì bá bínú tó olóore kí ọ sọ ìran òkè nù. you lose your vision of the top level. Hmm. Hmm bẹ́ẹ̀ ni ẹlòmíì kan ṣe mọ́kàndínláì pé ní kí mọ́ ni. àbí sáà náà to greet him again. ẹni tó ti dìde ló ní kí mọ́. he is lifted already serious starvation. <laughs> ẹni tó ti hmm. dìde ah, lọ́wọ́ ló ní kí mọ́. mọ́kà pinnu pé ní kí ọmọ ni. àbí sáà náà to greet again. Ah, ó rí ọmọkùnrin tí ń bínú nù lé. a was angry at him. kò rí owó ọbẹ̀ fílẹ̀. he had no money to give his wife. ó tún wá jí owó ìyàwó ẹnu pọ̀. and he saw his wife's ìyàwó wa ni mo mú ọ ìyàwó wa jọ sí ẹran tọ́kì ọmọ rẹ̀ wá mú ìpè ẹran ní láti rẹ̀. Ah, tọ́kì labs. torí òun á ti báyìí hmm. onípanu la ìyàwó wa jókòó lórí rọ́ọ̀gì àtọmọ wọn àjọ ń jẹ ìtàn ẹran ah, àtàmàlà òun wá ń sẹnu báyìí wọn wá jókòó lórí àga tìrì ìtàn ẹran. káì ń jẹnu. Jesus Christ. ń wá ń jẹnu. Hmm. mo bá wọlé wọn. I went to the house. mo ní. I said. Ah. ẹ dájú gan o. you are so callous here. kírẹ́tì wọ́n ń jẹnu ó ní kí jẹ láti bí ọjọ́ he said for the past three days. mo ní sẹ́ wo fún ọ lóúnjẹ so you were not serving me. ó he said I am angry. mo ló bínú you are angry. kí ló wá ń jẹ he has been drinking water. ah. Mm lọ́kàn bí ìyá jẹrà rẹ báyìí ìyàwó nítọ̀ wọn jẹ́ ní sórí àwọn ọkùnrin kan bẹ wọn bínú wọn àfọwọ́ ọbẹ̀ lẹ̀ òru ni wọ́n máa lọ bu ọbẹ̀. Hmm. midnight eve o lè ọ̀fọ́n wọ́n á lejú wọlé. yes. ilé kí ọ. i will not greet you. wọ́n bá di òru. wọ́n bá gbé ọbẹ̀ wọ́n bá bọ̀bẹ̀ wọ́n ti lè ra búrẹ́dì kan tí sọ́gbọ́n fi sínú láìlọ́n sápò wọlé wọ́n wá bọ̀bẹ̀ wọ́n wá lọ jẹun rẹ̀ mi kí mọ́ mi ò kí mọ́ náà ni. i will not greet you. ẹ ọ̀gá ìbínú oní confidence nu mo gbàdúrà fún ọ ọfà ìbínú lára rẹ ọba iná jáde. amen. <laughs> bọ́ bá ẹ bá ń kó seven seven thousand àbí six thousand kó fún náà lọ́ bá gbowó ọwọ́ mo ní ìyàwó rẹ ìwọ ọkọ ẹ lọ parọ́ uh-uh. ó lóun ọ̀parọ́ mọ́ o ó ní wọ́n máa jí owó mo ní ó lọ parọ́ mọ́ ní olóhùn èjì owó mo ní ọmọ mo wà bó mo lẹ́kọ̀ọ́ kan ló máa jí mọ́nà pọ́ọ̀sì ó nígbà tó wò tí mo tọjọ́ yẹn. But that day I didn't stay her money to say the real ti gbàwé ọgbà àwẹ̀ ọjọ́ mẹ́ta oníyanrẹ fáwẹ̀ bínú o uh, ah. bí oníbínú ṣe rí nìyẹn bí ọba paná ẹ̀mí ìbínú it may very difficult for you to get to your destination. ó lè ṣòro fún láti débi tó ń to get your destination. ó lè nira may be difficult. àfi bọ́ ọba you must overcome anger. ọkọ tí ń bínú nù lẹ́yìn. tó lòun ò ní kíyàwó ma. lọ́ọ̀ṣẹ̀ làjàbọ̀ ọba fẹ́ jèrè àdúrà. ẹnìkan mọ̀ ń bàtọ̀ ìyàwó ẹ̀kọ́ lọ́wọ́ olúwa wípé ọ̀njà ọ̀nlọ́dí ayé rẹ lọ́wọ́ ọdún wo ló ti kíyàwó rẹ mọ́ uh. bóyá twenty two àbí twenty five years twenty two years ní mẹ́gà ní gbéléko twenty two years twenty two years ó láwọn jọ ń ṣe bẹ̀lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ twenty ah! ah! two years bó lẹ ṣe wá sí ó ní ọbẹ̀ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ sẹ́gbẹ́ ní ọ̀tọ̀ nílé kan náà làwọn ń gbé ọmọ wọn ti dọ́mọ́gé uh-uh. wọn sì kíra wọn. Jesus twenty two years mo ní mo lẹ ti olágbàwọ amọtò lòún wà òun tàgbàwọ amọtò mo ní mo tiẹ̀ ti gba amọtò gan lọ́wọ́ òun mo ní mo gba amọtò hmm. lọ lọ sẹ́tù pẹ̀lú ìyàwó rẹ ó rí olóore ó ní mo ti pinnu pé ní kí fi kú mọ́lẹ́ ẹ̀kú ti bẹ́ẹ̀ kú tẹ́lẹ̀ náà ẹ̀kú ti dàgbà. àbí. Yes. Ebi ẹti tó be fifty something. Ẹ̀dẹ̀ lẹ́ẹ̀dẹ̀ kí mọ́. Àdúrà tí wọ́n gbọ́ ti dẹ́ náà nìyẹn sá. You are getting closer to your grave. Àṣẹjáde sí ọ̀pá. Authority located. Ẹ̀mí tí ń fi ìyà jẹ ọ́. The spirit is punishing you. Ọlọ́run gbé jáde. The Lord send it out today. Amen ẹ̀mí àfìyàjẹni anarika yamasada lè kaba oh, ọlọ́run gbé jáde. Amen. Amen. Amen jáde ẹ̀mí àfìyàjẹni oh ọlọ́run gbé jáde mo rí òbí tí ń bínú sọmọ tó lóun òkè ọmọ mọ ń gbòó jẹ ọmọ nítọ́ yẹ kọ́ jẹ ọmọ lólóun òkè mọ mọ eh. wọ́n fa wèrè mọ lọ́fà bínú yìí o eh, ẹni tí ń bínú ní sọ́kọ́sà. that person have kolomental. ẹni tí ń bínú ọmọ tó bí tọ́ dẹ̀jẹ̀ lé lórí tó tó lóun ní kí mọ́ òun ní kí ọmọ mọ́ ẹni tí ọ̀wà kí ọmọ mọ́ta ní olè yẹn lódì. anybody ẹ náà wà ẹ mọ̀ pé ọ̀pọ̀ kìíní yẹn bí sọ́sọ́ yes sir mental disorder pé mo ti pinnu pé nìkẹ́ ọmọ mi. àti sábà kìí if you do be for ten tí and she sees the thing for her. keyboard ayé mo ní mo kí did I greet him did I talk to him. dadi ẹ ní di deliverance. dadi ní deliverance. mo gbàdúrà ọ̀fọ̀ àbínú bá iná jáde ẹ lọ rí àánú gbà. ohun tí mo ní kó o fura tí bá yẹ èèyàn bá I stop on altar. kò sí agbègbè tí ò ní there is no neighborhood without an altar. agbègbè. environment. sọ kọ́kọ́ bá dé tẹ́lẹ̀ mo wá bá débi pẹpẹ àdàdé ìyẹn pẹpẹ ìfàyàlùyà mo wá bá dórí pẹpẹ agbègbè agbègbè tó ń gbé pẹpẹ ń bẹ́ẹ̀ tó pẹpẹ má jẹ̀ mọ́ pẹpẹ bí má ń sọ̀rọ̀ má gbàgbé táwọn àjẹbí mo bá tó máa tẹ̀síwájú rẹ̀ mo ṣàlàyé pé ẹ̀jẹ̀ lẹ́ran wọn wọ́n jẹran wọ́n jẹ́ wọ́n ń bọ́ wọn wọ́n ń bọ́ wọn wọ́n ń sá ẹran tó kù wọ́n ń pín láàrin ara wọn wọ́n ń fún kálukú lẹ́ran jẹ ẹni tí ọ̀ bá ti jẹrun orí pẹpẹ àjẹ́ wọ́n lè gba ọmọ rẹ̀ lórí pẹpẹ àjẹ́. they cannot kill so such a jẹ lójú oorun. yes sir. torí pẹpẹ àjẹ́ ń fọ lórí ọmọ àjẹ́. because the author which is speaking of our lives. ọmọ àjẹ́ mi rí òde ọjọ́ àjẹ́ bá ti fọmọ rẹ̀ lẹ́nu ẹgbẹ́ ni wọ́n mú hmm. wọ́n gbé ọmọ kan wá sórí òkè ọmọ yẹn ní mental problem ó ní egbò àdá àjẹnà lẹ́sẹ̀ wọ́n wá fi orí òkè ọ̀pẹ mo wá rí lórí òkè mo ní ẹjẹ́ wọn na màmá yìí. I said let this one be flogged. wọ́n ní nínà bò. they said why. èwo tó ń lélẹ̀ tó jù tó gbé wáyé mo ní ẹjẹ́ wọn na ẹgbà. I said let that be flogged ẹ jẹ́ wọn rẹ gba àtòrí ẹ jẹ́ wọn nà wọn kán nà wọn ẹgbà mẹ́ta ẹ fún àwọn mẹ́ta ní ẹgbà ẹ kàn pa àwọn àtọmọ yẹn wá ní kán nà wọn water flow. wọ́n sọ̀rọ̀ wọ́n wá nà wọ́n she was flogged. Mama, you want to see me? jẹ́jẹ́. she please take it easy with me. ọmọ tọmọ tẹ mú akíló mu. what happened to your child. ó ní òun lòun sọ di. she said. she made him insane why. ó ní òun lòun fa ẹsẹ̀ rẹ̀ lẹ̀ nínú ẹgbẹ́ tán fi they are using Islam as a table to go to meet. agreement wọn nínú ẹgbẹ́ ni pé ọjọ́ kọjọ́ tí ọba ti rí ẹsẹ̀ rẹ̀ gbà padà lẹ́mí ìyá rẹ̀ máa jáde láyé. that woman will die. màmá yìí ò sì fẹ́ sunkún lórí ọmọ. and she doesn't want to cry. torí pé ó fẹ́ sunkún lórí ọmọ yìí tàbí kò fẹ́ kú. she doesn't want to die. ọwọ́ àmàmà tó ti ọwọ́ bọ̀ lọ́pọlọ. deep end so that kò fi ní fẹsẹ̀ rìn débi tí wọ́n ti wá solution sọ̀rọ̀ rẹ̀. kí ló dé tẹ́ wá gbé wá sórí òkè ó ní ká yọ ọmọ bá àmọ̀ pòun lòún ṣiṣẹ́. for people not to suspect her. májèmú àjẹnìyàn. that is covenant which is for you. pé àjẹni wọn ti dájọ́ rẹ̀ wọ́n fi ń gbé gbogbo ẹni tí ń bẹ nídìí ọ̀rọ̀ rẹ tó tún ń bá ọ wá solúsàn ọlọ́run kò fi ẹ̀mí rẹ̀ rúbọ. Oh, pẹpẹ nìyẹn. that is altar for you pẹpẹ àjẹ́ nìyẹn. altar mo ṣàlàyé pásítọ̀ kan mú ọmọ kan wá bá mi. ọmọ yẹn orí di mercy la ní London. ọdẹ graduate o ti ṣe oṣù mẹ́ta for three ọdẹ ni mental problem. ọwọ́ amode. mo ní ta ló wá bá o. onímọ̀ mi ẹ̀ náà ni. Ah. kòkòrò tí ń jẹ fọ ìdí ẹ̀fọ́ lọ́wọ́ ẹ ya omi ìsinmi mẹ́ẹ̀dùn òru ìsìn ẹni kọ́ ọmọ èèyàn máa fi wẹ̀ jẹ́ kó wà lọ́dọ̀ rẹ kó fi wẹ̀ fọjọ́ méjì wọ́n wá yọ omi sí mi wọ́n dùn òru sí wọ́n wá gbé omi sí betru wọ́n wá ní kọ́ ọmọ èèyàn wà lọ́wọ́ ìyàwó pásọ̀ gbé omi sí betru fọmọbìnrin ọmọ wa ní ẹdún kó tó wẹ̀ àwọn bọ̀ náà Mama wa jáde bí màmá ti wọ jáde Mama wa wọnú betru ìyàwó pásọ̀ òun wá fẹ́ mú tó wẹ̀ wọlé take to where there. Tí ó sì. Wọ́n ṣe bóyá. Màmá She saw the mother Pain inside the water. eh. Ẹ And talk sómi many. Why you urinating inside the water? She said yes. Pásítọ̀ <laughs> eh. Pastor, sọ pé mama. Pastor said, mami. Àjẹ́ ni yín. You are a witch. Ẹ̀yin lẹ́ ń sọ ọmọ You are behind the problem. Ẹ̀yin ni kẹ́ni kan. Àti pásítọ̀ jìyà. The pa ah ah. SARS ló gbé pásítọ̀ pastor kejì. Wọ́n kó SARS The following day he was arrested by SARS wọ́n fẹ́ jẹ́ ọmọ òun gbé ni pé bó lé o ti lè máa sọ pé ló sọ bàbá ni sọ́ọ̀fẹ́ sẹ́wọ̀n kò gbárọ̀ owó ò ní gbárọ̀ lọ hmm. yọ̀ǹda ọmọ kọ́ máa lọ ọmọ ní òun ọ̀fẹ́ lọ mọ́ o sórí wò mẹ́sà bí ọba ti lè gbàdúà ó tí à ń pè ní májẹ̀mú yìí lágbára sà tó àmì pọ́n ní ni mo ti wà inú mẹ́wàá tí mo lẹ́yìn gbọ́dọ̀ fura sí sókè ní ìgbọ́dọ̀ tẹ́kì wa bí oṣù mẹ́ta. we are going to use three months to treat it májẹ̀mú náà ń sọ nípa èyí. we are talking about covenant. owó màmá yẹn náà bẹ́ẹ̀. it was not planned. kọ̀ǹdísàn tí wọ́n gbé nínú ẹgbẹ́ ní tẹ̀lé. yes sir kò wù kọ́ máa gbé ọmọ kíkó tó máa dààmú lórí ọmọ ṣùgbọ́n ní láti follow condition torí ayé ò ṣe jáde lórí ẹ̀dọ́jọ́ ikú ò ṣe kú lẹ́ẹ̀kan náà so ìgbà tí ikú ò ṣe kú lójú ọmọ tẹ́lẹ̀ tó tọ́ ọba gbàdúrà ọ anything ló lè dá àyàn dúró ọ̀gá májẹ̀mú tí ó fàyè gba ìdìde rẹ̀ àṣẹjáde sí ọ iná ba májẹ̀mú yẹn jẹ́ so o gbọ́dọ̀ wà vigilant. you must be vigilant ẹlẹ́ẹ̀kejì ó gbọ́dọ̀ wà prayerful. you must be prayerful. ẹlẹ́ẹ̀kẹta ó gbọ́dọ̀ jẹ́ akíkanjú nínú olúwa. you must be energetic. bá bá ti lè múra sí ìrìn àjò ara rẹ. if you are not serious about your journey anything ló lè dá àyàn dúró sá ṣùgbọ́n mò ń sọ nípa májẹ̀mú agbègbè kò sí agbègbè tí ò ní májẹ̀mú pẹpẹ ń bẹ lágbègbè kọ̀ọ̀kan ibi tó kọ́lé sí pẹpẹ ń bẹ níbẹ̀ ẹni bá rí pẹpẹ agbègbè dáná sun lóṣooṣù tayọ lágbègbè àwọn agbègbè kan bẹ́ẹ̀. there are some places. o gbọ́dọ̀ kọ́ ilé tó lágbára síbẹ̀ sá. you cannot just want to be the man. àdúgbò tó ọra lẹ́sí ní í ṣe pẹ̀lú ntọ́ fẹ́ ṣe bí àṣeyọrí. your neighbor has to do with your success. àdúgbò tó ń gbé ní í ṣe pẹ̀lú ògo tó ń wá. the glory you want to use. àdúgbò tó ti sin owó ọlọ́dẹ five hundred tí mo ti rówó dá lóṣù mẹ́ta tẹ́jọ́ dá ká mọ̀ lọ́dẹ mọ́. àpò ah. <laughs> méjì àbọ̀. àpò eh, méjì àbọ̀. káì. onírúurú ni àdúgbò sá. Ah so agbègbè ní í ṣe pẹ̀lú ògo ènìyàn. your environment has to do with your glory. èké yàrá àmàdá yàmásádà gbogbo agbègbè. every environment. pẹpẹ agbègbè. environmental altar. tó di ọ lọ́wọ́. that is injuring you. iná gbé pẹpẹ yẹn lọ. I follow it amen. amen láàrin wọ́n pè mí síbi ìsọjí mo ti sọ. I was invited for a Christ I told you. ẹni yẹn lọ́jọ́ méje mo lè mi ọ̀sọ́jọ́ méje o. I said no I can't make it. kí mo fẹ́ lọ sí lọ́jọ́ méje ìtọ́jú ọjọ́ mi mo ṣe o ó ní ọjọ́ mẹ́rin okay four days mo lè mi ètò ìtọ́jú ọjọ́ mẹ́rin I said no four days is too much kí ni èjì mi ti máa ti tọ́jú ọjọ́ mẹ́rin ó ní ọjọ́ mẹ́ta mo ní kò ti tọ́jú ọjọ́ mẹ́ta o ó ní kí lọ́jọ́ orí mi ti máa ti tọ́jú ọjọ́ mẹ́ta ní chọ́ọ̀chì ní chọ́ọ̀chì ta ó ní ọjọ́ mélòó lẹ wá fẹ́ wẹ́ gbà mí ọlọ́jọ́ kan mo ní àtààbọ̀ and a half ọba ń bẹ̀ mí mo bá gbà pé máa wọjọ́ mẹ́ta ìyẹn tí mo pọ́jọ́ kan àtàbọ̀ ni pé máa wá njọ́ kan máa wá rányàn wá njọ́ kan ọjọ́ kan àbọ̀nù mm. ìwà ń bẹ̀ mọ́ wá lọ́dà máa wájọ́ mẹ́ta ọ̀dẹ̀ lọ pọ́stà ámbì tó fọjọ́ méje sí ọ̀dẹ̀ dáná sun ọ̀dẹ̀ lọ sí ámbì tó tó fọjọ́ mẹ́ta and he pin am down for three days. Ah, sẹ́mi ni onísọjí ni ebi wọn náà lè jọ ebi yẹ kẹ́ ẹ máa bá lọ kí n bá yín bẹ̀ ni abẹ́ mi nìkan mọ̀ mẹ́ láyé ni mo bá débẹ̀ bí mo ṣe wọ jọ́ọ̀tì olúwa ni mo gòrí ọ̀tá mo bá náwó pé ẹ bá mọ́ báyìí. I said let me have the mic. ó ní ẹ máa he said come over here. mo ní ara ibi tó I said no this one I like ó ní torí àwọn èèyàn ni. he said because of people to see you. o láà wa. I said I can see them and they can see me. ìbá gorí ọ̀tá. I didn't mind his altar. Nathan sọ pé dádì. he was saying dádì. yóò tàn kàn sí bẹ́ẹ̀ látòrí ọ̀tá èmi ọ̀nà iná ọ̀dà màá ní mo ní ìdí kankan. nígbà mo bá dàrú mo sá parí ìsọjí lọ́jọ́. one house with dádì. mo wá lọ mo wá dé mo wá dé padà. I came back later. ọmọ mi ọmọ ọmọ mi kan lọ ìsọjí day twenty one days ìjọ́jú ìjọ́jú àbí forty one days. forty one days. Ah, ah. <laughs> mo lẹ́ẹ̀ ti adopt adopted child yín ah, onísọjí lógójì ọjọ́ mọ́kànlélógójì mo ní kílẹ̀ nsọjí o. what are you reviving? so <laughs> now. yes sir. mo bá pè níjọ́ kejì pé. I call the following day. ọ̀ọ́dà o. you are so bad kí ni tí ń ṣẹlẹ̀ sí ọ. what is happening to you. tó fi ní kí n wá bọ̀ ṣèṣọ́jú tó fi ní kí n gorí ọ̀tá wa. why you ask me to match your water mountain. ó ní ìtí ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé. what is happening there is that òun ṣẹ̀ṣẹ̀ débì ni. he just moved there. àwọn pásítọ̀ mẹ́ta ló ti lonú ọ́ọ̀lù yẹn fún tọ́ọ̀tì tí wọ́n ti kú sórí ọ̀tà. and they died on that same altar. ó ti wá rẹ́ǹtì ẹ̀tàn tó ń fẹ́ kojú òun wá. he was about to move there. kán tó sọ fóun pé wàhálà ni o. òun wá ní kí ni solution. he said what's the solution. wọ́n ní solution ni pé kó mọ lọ wá pásítọ̀ kan tó bá gbóná kó mọ gorí ọ̀tà. táwọn kọ́kọ́ tẹ̀sí tó bá ń tẹ̀lé wò. mo ní èmi lọ wá fi tẹ̀sí ikú. so you want to use that to test me. ọ̀dájú o. for a careless person. Huh bọ́sẹ̀ wá pè pé wọ́n máa ń tó iná dá lórí pẹpẹ ni a máa dá iná orí pẹpẹ jù nípa dídáná orí pẹpẹ jù a wà lé ẹ̀mí ibẹ̀ lọ nígbà tí mo wá jáde mo wá bi ẹnìkan léèrè pé àdúgbò báyìí mo lọ sọjí mẹ lọ́wọ́ ní ẹ̀jẹ̀ tọwọ́ bẹ̀ yẹn ti pọ̀ jù pé nígbà tí wọ́n já ogun Ìbàdàn pé àwọn òrìṣà tọwọ́ bẹ̀ ti pọ̀ jù pé máa rí pé ilé àkọ́pàtì lọ́pọ̀ níbẹ̀ pé torí ẹ̀mí àwọn òrìṣà ti ń bẹ lágbègbè agbègbè yẹn kò fàyè gbà àṣeyọrí tó dájú níbẹ̀. so wọ́n sọ ibi tí ó ti pè mí yẹn pẹpẹ òrìṣà ní ilé òrìṣà kan ó ní bí ó fi ṣe pẹpẹ yẹn sà. the altar is there. so now ó ní fi ṣe pẹpẹ yẹn. they use mọ̀ pé ẹlòmíràn kan déédéé wọ́n bì kan kò wádìí ọkàn kó lọ bẹ̀ ẹlòmíràn kó wọlé kan kò wádìí yọ̀ọ̀kan wọ́n bì kan lọ torí kò béèrè béèrè pé májẹ̀mú wo ni ń dà wọ́n láàmú níbí. ẹnìkan wọ́n jà sí ilẹ̀ ń lùlọ́ba lọ́ra lẹ̀ tí wọ́n jà sí. lóko wọn ó lóun fẹ́ kó fẹ́ kọ bí àfin. Ah! wọ́n ní wọ ó lóun ti sanwó tẹ́lẹ̀ òní kò fún pèjì bó ṣe sanwó náà ni ó gbowó ẹ̀ padà. bí wọ́n bá mú ọ wọ́n sọ fún ọ pé láìdè sọmọ Ògbómọ̀ṣọ́ pé adopt ẹ ni. Uh, yes sir. mo gbàdúrà. yes of course ibi tí májẹ̀mú pẹpẹ di ọ̀ma. yes jesus. olúwa tú ayé rẹ. ẹlòmí ọ̀kan dédé wọ mi àdé mo kó dé mo kó dé náà okó mọ́ pòpò kúkú wọ bí tó fẹ́ gbé dáadáa ṣébi tó yẹ kó gbé ni ọlọ́bí àjọ̀dún mojókòó bí àjọ̀dún pásítọ̀ yẹn ní ẹ̀fẹ́ mọ̀ dáhùn ẹnìkan mọ̀ sọ pé olóore kan fẹ́ láyé olóore w wọ́n ní bẹ́ẹ̀ pé ò he said give it to child. He's preaching. bàtà ń bí ọmọ. after giving birth. ọba ń he was looking for the money. his money gave four thousand. and he gave it to his wife. when he made three days. ẹnì kankan gbèsè somebody gave me carpentry work. he collected. bó ṣe gbowó sẹ́yìn to buy three Congo supplies. ó ń ra ẹja àwọn àbúrò tó wá kí òun òun kàn gba five hundred òun dẹ̀ ya fọ́tò mẹ́ta àparí àbá àparí mo hmm. yà á jókòó pé wàhálà wà ẹ sà sà tí ọ ga láyé. if you want to be lifted. bọ́ ọba ti ń nawọ́ mọ́ àwọn tí ń bẹ lókè. as you are getting older people that are tall. kán lè máa mú ọ gòkè. for that to take you to the top. bẹ́ẹ̀ ni kọ́ ọ máa nawọ́ mọ́ àwọn kan tí ń bẹ nsàlẹ̀ kó o lè fà wọn náà gòkè. you have to pick those at the bottom of your brain. bọ́ba jẹ́ pé àwọn tí ń bẹ nsàlẹ̀ nìkan lọ ń fà tí wo rẹ̀ nìkan kan nawọ́ tó wò lókè. ẹ sà àti tẹ̀síwájú máa difficult sà. to move on be difficult. fọwọ́ rí ẹni tó ń fa nsàlẹ̀ of testing is not like that. Yes, sir. Yes, sir. Agbègbè. Environment. Pẹ́pẹ́ agbègbè. Environmental altar. Ó ní í ṣe pẹ̀lú àyànmọ́. to do with destiny. Májẹ̀mú agbègbè. Environmental dominance. Tó bí pẹ́pẹ́ agbègbè jáde. Káì. Agbègbè tó kọ́lé sí. Where your house is. Oh, Ọmọ yẹn mọ́tò tó kó débẹ̀. Ah. Mélòó ló kù báyìí? How many do you have left? agbègbè tó kọ́lé sí àwọn ọmọ rẹ mọ̀wé kan tó débẹ̀ ọmọ mélòó lọ́wọ́ mọ̀wé mọ́ báyìí agbègbè tó kọ́lé sí ó níye kọ́ńtrátì tó ń gbà kó tó débẹ̀ iṣẹ́ mélòó ló ń gbà báyìí <laughs> marua kavarua madayali marua èkéyà marua dáyali marua tọ́ọ̀bá yìí marua kavarua ma tọ́ọ̀bá ti mọ ibi tọ́ lọ. Yes ó lè dífíkọ́ọ̀tì láti débẹ̀ lórúkọ jésù ibi tí ò ń lọ wà á débẹ̀ ibi tí ò ń lọ wà á débẹ̀ ọwọ́ agbègbè rẹ tó dá ọ dúró ọwọ́ yẹn gbẹ dànù májẹ̀mú agbègbè tó gbé ọmọ májẹ̀mú yẹn po ayé rẹ rẹ agbára jésù yà ọ́ lẹ́nu àdúrà rẹ gbà ẹ̀rí rẹ dé ògo forúkọ olúwa ògo ògo forúkọ olúwa ògo forúkọ olúwa ẹ lọ ṣe rere o bẹ́ẹ̀ lolúwa sọ ògo forúkọ olúwa má gbàgbé àánú lè ṣe láago méje láàárọ̀ la yá pàdé nínú àdúrà ní àánú lè ṣe lọ́la àdúrà yóò gbà o ìwọ tó wò mí ìwọ lè rí kan ó sì ní ẹ̀rí bẹ́ẹ̀ lolúwa sọ kò yí padà jésù olúwa wa i love you jésù lolúwa dúró nínú rẹ̀ yóò yanjú ọ̀rọ̀ rẹ̀ fi gbogbo ayé rẹ̀ tẹ̀lé yóò ti dára fún ọ ẹ ṣé o a ó pàdé láàárọ̀ la bless you all in the name of Jesus. Amen.